asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. akínyìnlé èèyàn olùgbọ́ wa sórí ètò alẹ́ ìlú nurun ètò tí a ti mọ̀ tí máa ń létí tì gbọ́ wa lórí ìkànnì tí ẹ ti ń gbọ́ yìí ní déédéé àkókò yìí nígbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀. ìlú àlọ́ náà wẹ́rẹ́ dè wẹ́rẹ̀ àwẹ̀ ń lọ kẹnu bodò báyìí abiola gbogbo ìta àti ríṣe inú iṣẹ́ kan gbàǹjọ sílẹ̀ nǹkan kan wa ó wá tún fèmí wálẹ̀ ó jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ ní orílẹ̀ ayé lẹ́ni pẹ̀lú àna ọlọ́run àwọn ìbéèrè ta ní ńlẹ̀ òun láwọn àti sí ìmáàmù wa ó tó bí méjì mẹ́ta àti ní ìbéèrè kó lè jẹ́ àǹfààní fún ẹ̀yìn wọn lé Abu alim òun ni orúkọ tèmi Imam Sulaiman Hamza àti jẹ́ máa mú ètò wa àwọn náà tún wà nílé ń bí pẹ̀lú mi Imam àwọn béèrè bíi mélòó kan wà nílẹ̀ bóyá ká fáwọn ará ilé láǹfààní láti gba èsì sáwọn béèrè náà àkọ́kọ́ béèrè oníbèrè béèrè pé ààwẹ̀ ní sísan padà ṣé tá a bá ti parí ẹ̀ náà ni ó ṣe pàtàkì pé awọnú ṣàwálì báyìí ká bẹ̀rẹ̀ sí máa san ni àbí bò ní kí a ṣe a ṣe ṣe pẹ̀lú àwẹ̀ tá a bá jẹ́ ń gbèsè. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. alhamdulilah wa salatu wa salam ala rasulillah wa barakatu ní ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè nípa wípé ǹjẹ́ ẹni tó bá ní ìdí kan kékejì tó fi jẹ gbèsè àwọn Ramadan tó fi jẹ sọ́hùn lágbà àwọn obìnrin tí wọ́n bá sì wà ní ipò ẹni tó ń ṣe nǹkan oṣù oṣù ọjọ́ ní àsìkò Ramadan ni ó jẹ ààwẹ̀ ní bíi méjì àbí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ní bọ́lá wọn bá sì dá oníkálukú wọn bẹ́ẹ̀ náà ẹni tí ó bá jẹ́ aláàárẹ̀ àti mọ́ náà Al-Qur'an al níbẹ̀rẹ̀ ètò àti ọ̀pọ̀lọpọ̀ àhàdís ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹni tí àwẹ̀ bá wá sẹ́rí bá nígbà tó tún àná ramadan rẹ̀ nígbà yẹn náà fi àwẹ̀ lẹ̀ tàbí kẹ̀ ẹni tí ó fi àwẹ̀ lẹ̀ látara ìrìn àjò irú àwọn èèyàn báyìí ntọ́lọ́ọ̀bà subhanahu wa ta'ala àwọn aláṣẹ wọn náà ní pé fa'idatun min ayamin ọkọ kí wọ́n sọ àwọn àwẹ̀ yìí padà ní àwọn ọjọ́ lẹ́yìn ìgbà tí ramadan tó bá ti lọ tán ìjọ ọ̀nà wa ni pé kí a tètè mú wa ní kíákíá ká sọ pé ọjọ́ ọdún àti màpéyàn kì í gbàwẹ̀ ní ọjọ́ ọdún ṣé mímú wáyé tó túmọ̀ sí ni pé tó bá ti di ọjọ́ kejì àbí di ọjọ́ kẹta ọdún ẹni gbọ́dọ̀ tètè bẹ̀rẹ̀ ààwẹ̀ yìí lè ló dáa jùlọ ó tètè bẹ̀rẹ̀ kó sán yẹn ló dáa jùlọ nítorí pé ààwẹ̀ Ramadan tá a gbé sọ̀rọ̀ gbèsè tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala ni ó sì dáa kátàrà sàṣà ká tètè san níbàámu sí ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ni nígbà tí ó ń ròyìn àwọn ẹni ẹ̀ ọlọ́ba ní ulaika yusari'una fil khairat ọlọ́ba ní àwọn ẹni ọ̀hún àwọn làwọn tí wọ́n máa ń salápá tètè tí wọ́n máa ń sọ̀rọ̀ tètè lọ síbi dáadáa wa hum laha sabiqun iwájú ni wọ́n sì máa ń wà níbi iṣẹ́ olóore ilé ìtumọ̀ sí pé gbogbo ẹni tó bá ní àwẹ̀ lọ́rùn ètò dáa jùlọ òun ni ká tara ṣàṣà ká tètè san ṣùgbọ́n ètò àṣọ yìí alẹ́ lè ṣe báàbò bó ṣe dáa púpọ̀ nìyẹn ṣùgbọ́n tó bá yẹ pé fúnde kan àbí kejì kò bá wá tara kò bá yára náà bẹ́ẹ̀ ni Shawwal kò tiẹ̀ gbà kankan bẹ́ẹ̀ lórí ẹni báyìí náà kò ní máa jẹ́ ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí níbà mo sí àdìsí ìyàwó Aisha radiyallahu ta'ala anha oníkànnì yakunu alayya as-sawm min Ramadan fama astati' an aqdiyahu illa fi Sha'ban olóhùn àmà ní gbèsè àwẹ̀ sọ́ọ̀hún láwẹ̀ Ramadan òun wà nílò àǹfààní òun ò ní láǹfààní àti san àfihàn oṣù ṣàǹfààní ó tún wá sí pé àwẹ̀ tó ti jẹ́ láti rọmọdọ́ọ̀nì ìsìn kò ní láǹfààní láti san àfìgbà tó bá tó di ṣàǹfààní ọdún mi ti ń bọ̀ nítorí kíni nítorí pé ipò anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ilé afọ́ọ̀dọ̀ ibn Hajar al-Asqalani rahimahullah ta'ala ó ní fi hadith dilalatun. على جواز تأخير رمضان سواء كان لعذر أو لغير عذر nígbà tí Ibn Hajar ń ṣàlàyé hadithi yìí sọ́ọ́sì bó Fathul Bari ó ní ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé àwẹ̀ Ramadan ni a bóyá a ní àwíjàre kan àbá aláwíjàre so ẹni fi hàn pé tó bá dájọ́ sí lẹ́yìn oṣù kan oṣù méjì tí ò bá gbà kò ní jẹ́ ní ìlú Ọlọ́run subhanahu wa ta'ala ṣùgbọ́n ká tètè dá yẹn ìyẹn ni ó fi dáa jù ọlọ́run àlẹ́mọ̀. jazakallahu khair ẹ ṣeun. ìbéèrè kejì ni pé a mọ̀ pé nígbà tá a bá fi rí ìní sọ́la yóò kàn jáka tá a mọ̀ sí zakatul fitri ní yíyọ yíyọ rẹ̀ bò ní àlàyé lórí ẹ̀ ní ṣókí àti pé ṣó ìgbàláyé wà pé ká fowó yọ zakat zakatul fitri. bisimilahi alhamdulilah wasalaatu wasalaam ala rasulillah wa baad. àkọ́kọ́ ń tàn pé ní zakatul fitri ẹgbẹ́ àwọn afa òní mímọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àkọọ́lẹ̀ abala bí tí wọ́n ti máa ń sábà sọ̀rọ̀ zakatul fitr ọ̀nà ní kitabu zakat tó gbé ìran zakat kan ní zakat Allah subhanahu wa ta'ala ṣe lọ́rùn àyàn méjì àkọ́kọ́ òní zakat ní owó wa zakat eléyìí májẹ̀mú rẹ̀ ọ̀nà ní kó jẹ́ pé dúkìá yẹn zakat bẹ̀ àlàyé mi nìyẹn táwọn afọ́tún máa ṣe àlàyé fún rẹpẹtẹ májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì lórí zaka àti dúkìá òun náà ni kó gbé wọn zaka wọn pé dúdú májẹ̀mú kọ́ ló lè dúdú zaka kọ́ ló lè gbé wọn lẹ́yìn ìgbà tó bá gbé wọn zaka tán ọdún odidi ọdún kan yóò kọjá lọ ní orí ẹ̀ orí rẹ̀ ẹlẹ́ni májẹ̀mú tiẹ̀ zaka ọ̀ràn yẹn lélẹ̀ ìgbà ìtọ́lọ́mọ ti sọ pé wàá tó zaka ẹ máa yọ zaka eléyìí lára ẹni. hadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam hadith abdullahi ibn umar tanabi salaye fún wa pé orí òpó márùn ní islam dúró lórí ẹgbẹ́ náà sọ pé wàyí táyé zaka. zaka ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni zakatul fitr níta pé ni zakatul fitr ọ̀nà ni zakatul lati tajib bil fitr min ramadan ọ̀nà ni zakatul tó sọ̀rọ̀ yẹn látàlérí pé àti nínú ààwẹ̀ so zaka yẹn sọ̀rọ̀ yẹn tá a bá ti gba àwẹ̀ rọ̀mọ̀dọ́n tá a bá ti gbà tán eléyìí àti ẹ̀rí náà àwọn onímọ̀ tí wọ́n sọ pé ìjẹ́ ọ̀ranyàn rẹ̀ gan ó ń bẹ nínú Al-Qur'anul Karim ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé qad aflaha man tazakka ni ẹni ti jèrè lọ́pọ̀lọpọ̀ wọn náà ni ẹni bá yọ zaka àrínú wọn tí wọ́n sọ pé man níbẹ̀ yẹn wọn náà ni ẹni bá yọ zakatul fitr nínú àwọn tó sọ bẹ́ẹ̀ هناني عمر بن عبد العزيز قد سعيد ابن المسيب من التابعين سو اذا ارينا وتوصل بها يا انتم سنين انا نصرت الاعلى سبق لسنا نبي محمد صلى الله عليه وسلم اربع كما بيزا قاي يعني من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وشرع يفهم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ọlànàbíwá muhammad sallallahu alayhi wa sallam ó ṣe zakatul fitr zakata máa ń yọ taba tunu kúrò nínú àwẹ̀ ó ṣe lọ́rùn yẹn àkọọ́lẹ̀ ń bẹ àkọọ́lẹ̀ lè ń bẹ lọ́dọ̀ ọmọ bukhari bákan náà taba wọnú àdìsí ti abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu òun náà sọ bẹ́ẹ̀ pé farada rasulullah sallam zakatul fitr anábìṣe zakatul fitr ó ṣe lọ́rùn yẹn lórí ẹ̀ tó bá dáhùn ó wá ونطهرة للصائم من الأذو والرفث òye tí mẹ́rẹ̀ náà ni pé yóò máa jẹ́ àfọ̀mọ́ fún gbogbo ẹni tó bá ń gbà àwẹ̀ látara àwọn àìṣedéédé tó bá àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó wà nínú àwẹ̀ bákan náà wà tó máa tẹ̀ ní lẹ́yìn masakin adesita eleven a pè láwọn aláìní ni àwọn tó jẹ́ pé wọn ní pàtàkì jùlọ ní àsìkò ọdún tó jẹ́ pé náà tí a fẹ́ pẹ̀lú dodo ń kálukú níjọ ọdún òun náà ní kí nu kálukú àwọn kálukú ó yá kí nu ní kálukú ó dùn torí ìlànà bíi pé ní tó máa tẹ̀lé ní àsàkè sọ àkọlé mi máa bẹ nínú àdéhìí ti Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu Abu Sa'id al-Khudri ó ní kunna nukhrijuha fi ahdi an-nabi sallallahu alayhi wa sallam sa'an min at-ta'am ó ń láyà Ànábì Muhammad sallallahu alayhi wa sọ́ọ́yì oúnjẹ làwọn máa ń yọ wàkánà tó àmọ̀nà yọ̀mọ́ ìdè àṣàyẹ́r wọ̀támọ̀ wọ̀zẹ̀bíb ó wà kàn oúnjẹ wọn ó wà kàn ìrìn oúnjẹ láì ànábà Muhammad oúnjẹ táwọn máa ń jẹ wéètì wà ń bẹ dàbínù bẹ́ẹ̀ wàrà bí bẹ́ẹ̀ nínú ọ̀ràn àwọn oúnjẹ yìí ni wọ́n máa ń yọ láyé ànábà Muhammad sallallahu alayhi wa sallam àtàrà eléyìí kọ̀ọ̀kan bá máa ń jẹ ibẹ̀ láti máa yọ zakatul fitr ó dáa púpọ̀ kó jẹ́ pé oúnjẹ tó jẹ́ pé tá a bá gbé fáwọn èèyàn èyí tí ẹ̀mí wọn ò fà láti jẹ ilé ló dáa kéèyàn fi yọ zakatul fitr anagba muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ọwọ́ àpò aláṣẹ ká máa yọ sọ́ọ̀yì kan sọ́ọ̀yì òun náà ni múdù mẹ́rin múdù ètò jẹ́ alimudu nabawi múdù ti èyí tó bá tànàbí sallallahu alaihi wasallam mu èyí ò yọ múdù mẹ́rin fẹ́nìkan ní calculation uh, ìṣirò títí ìtawà ń lò nísìn àrínú àwọn ọ̀jọ̀gbọ́n tẹ́gbẹ́gbà tí wọ́n rí múdù tó múdù tó jẹ́ múdù tó dáa tí wọ́n wọ̀n wọ́n ní wọ́n ṣe déédéé bíi fourteen cups agolo mílíkì táwọn fi wọ̀n nǹkan yẹn wọ́n pe múdù mẹ́rin wọ́n ṣe déédéé fourteen cups yẹn eléyìí ẹ̀ láyọ̀ fẹ́nìkan kápẹ́rẹ́ àìsàn afẹ́ yọ ayọ̀ lórí fourteen yẹn fẹ́nìkọ̀ọ̀kan nínú òdílé tí a wà nínú rẹ̀ eléyìí ní sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ǹjọ́ wa lẹ́tọ̀ọ́ ká fi owó yọ àwọn onímọ̀ ọ̀rọ̀ pé méjì níbẹ̀ ǹjẹ́ a lè fún yọ zakatul fitr tó pé a rí àwọn oríṣiríṣi ìlànà rí láwùjọ nípa pé tá a lè fowó yọ àbá lè fowó yọ ṣùgbọ́n ètò fẹsẹ̀ ńlẹ̀ jù ó náà ní pé zakatul fitr kò lẹ́tọ̀ kí a fowó yọ eléyìí nítorí pé tábà wà hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu tá a ṣàlàyé fún alẹ́ kan yẹn nínú Sahih Bukhari wọn kunna nukhrijuha fi ahdi ní oúnjẹ làwọn fi máa ń yọ láyé eléyìí náà ni ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ibẹ̀ ni wọ́n lọ pé àwọn táàyò fún àwọn aláìní oúnjẹ láti gbé fún wọn gẹ́gẹ́ bá ṣe rí àkọọ́lẹ̀ yẹn nínú tàbá gbé ọ̀rọ̀ Abdullahi ibn Abbas àkọọ́lẹ̀ tiẹ̀ pẹ̀lú tàbí Sa'id al-Khudri yìí lọ́dí aláhàní àwọn àwọn èèyàn tó ń sọ léni ni pé tàbá tiẹ̀ rí àwọn aláìní gan wọ́n bùkátà sí owó ju وانجيلا عصقي ايتانا بصلى الله عليه لقد كان لكم في رسول الله اسوة حسنة ايتانا بما يشيء يلد على جلو كما في النبي صلى الله عليه وسلم لي لما شين كمي طريقني عفوا عبد الشيخ صلى الله عليه وسلم رحمه الله تعالى وان وقد يقول قائل انا الانسان صحيح ان اخراج الطعام لا ينتفع به الفقير وكان yọ جيغان gan فلاين wọ́n ní wàjàwáàbù èsì lórí yẹn anel fakirọ ìdàkánẹ fakirọ ìhàkọ làbúdà àyàn tẹfẹ àbẹtàn pé ẹ tá a kò dólòsì tó bá dólòsì gan tààrà kò sọgbọn oúnjẹ ó wúlò fún oúnjẹ ó bàá bùkátà rẹ̀ ó túmọ̀ sí pé ẹ tá a rò nìyẹn táwa fẹ́ fún lówó tó jẹ́ pé òun bùkátà oúnjẹ èyí tó fi hàn wá gan nìyẹn pé kèé sùn gan lóye káyọ̀ fún un nítorí pé dáná bíi pẹ̀lú tó ọmọ tán lè máa sàtì ìjẹ́lé fáwọn aláìní sọ a kì í fi owó yọ gbogbo àwọn táwọn náà bá ń sọ pé káwọn èèyàn kí wọ́n máa fowó yọ àrùn wọn kí wọ́n jáwọ́ nínú wa kí wọ́n torí pé ìwà tó tako sunna anabi wa muhammad sallallahu alaihi wa sallam ìbáàdà sí ni láfikún lórí yẹn náà kò ní pé nínú àkọọ́lẹ̀ ti abdullahi bin umar ó ní wàhámàrún àǹtó àdá àkọbílẹ̀ sọlá anabi kan aláṣẹ pé a gbọ́dọ̀ yọ zakatul fitr kó tó di pálọ kírun kó tó di pálọ kírun ọdún ẹni tó bá yọ zakatul fitr kó tó di pálọ kírun ọdún zakatọ ọdà lọyọ sọdà kọtun makbola ṣùgbọ́n ẹni tó bá yọ lẹ́yìn ìgbà tí òun ta àti kírun tán sọdà kọtun mẹ́ta sọdà kọtun gbẹgẹ arínú àwọn míyìn nínú àwọn ẹgbẹ́ ìsìláàmù tí wọ́n ń kóra wọn jọ tí wọ́n sọ pé káwọn èèyàn máa mú zakatul fitr wá sí yídi ẹlòmíràn ní fi kalẹ̀ àfìgbà tó bá tó kírun tán àṣìṣe ńlá ńlá lélẹ̀ zakatul fitri ó kọ́kọ́ mú owó wá àṣìṣe kan ó tún wá ń fi kalẹ̀ lẹ́yìn ọ̀run di méjì eléyìí kò sí nínú ọ̀nà àtàlẹ́gbọ̀n Muhammad sallallahu alayhi wa sallam alayhi wa sallam alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh jazakallah khair ẹ ṣe imam. tó jazakallah khair imam ọlọ́run bá sẹ́yìn sí dáadáa a níbi ìbáyìí lọ lórí ètò lẹ́nìí pẹ̀lú àánú ọlọ́run á pàdé lọ́la kọ́lọ́run kó ṣe é nírọ̀rùn lálàyé nínú ẹ̀sìn èyí tó kù fún wa lójúṣe lọ́kùn táwọn fi parí àbí ojúṣe tó tún kù lẹ́yìn ìgbà tí àwẹ̀ ti parí tán ẹ méjì àgbàgbé o wọ́n ṣe sọ fún wa ìlànà tọ́lọ́ǹtà nábì sọ sílám òní kẹjá dúró tì ká gbámú ká dúpọ̀ ẹ̀mú ṣinṣin ẹ méjì àfọwọ́ yọ ẹ méjì àfọwọ́ yọ jẹ̀mọ́ ẹ méjì àgbàtàn jẹ pẹ̀lú oríṣiríṣi àlàyé táwọn yẹn ń ṣe ká ṣe bọ́lọ́run ṣe fẹ́ ẹ̀rí Yorùbá bí kinní kan kó lè bá a rí bí ṣe máa rí òun náà ní wọlé náà sí pé bọ́lá ṣe fẹ́ nǹkan rẹ̀ ló ti ní kànáà yóò ṣàlàyé fún ẹ bẹ́ẹ̀ náà ní kànáà náà ṣe kó lè jẹ́ tọ́wọ́ gbà lọ́wọ́ lọ. ètò tá à ń gbọ́ òun náà ni àlẹ́ìmọ̀ lóòrùn tó ń dé sétí gbọ́ a sì lè ṣe àti sọ ẹ̀ onígbọ̀wọ́ ètò yìí gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ òun náà ni àjọ tí a mọ̀ sí mọ́tòkàṣọ́ wa rahmatulahi wa barakatu.